أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفاتوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ fún Ọlọ́run. A fi ọpẹ́ fún Ọlọ́run. ọdọ́ ọgbẹ́ fún ọlọ́run alhamdulillahi rabbil ibi tí a dúró sí nínú tẹ̀síìrì tí a ṣe òun ni àyà 85 àyà karùndínláàdọ́rùn nínú suratul Baqara níbi tọ́lọ̀ wọn ti ń sọ nípa àdéhùn àdéhùn tí wọ́n gbé pẹ̀lú ọlọ́ a ní pé lára àdéhùn yẹn òun náà ni wípé látàbòdò ọ̀nà ìlàlọ́ wọ́n ti bọ́ lọ́hun ṣàdéhùn ìwé ìtawà sọ pé ìyáka náà búdú wá ìyáka mùsùlùmí sọ pé náà máa jọ́sìn bá dé àbá níbùkátà sí nǹkan kan ọ̀dọ̀ àwọn ọlọ́run láàmà wá ràn lọ́wọ́ wa àwọn ọmọ ìsírẹ́lì àwọn wa ń sọ lẹ́nu wọn wípé látàábò na ìlà lọ àwọn ò ní ṣe nǹkan míì lẹ́yìn ọ̀lọ́ àwọn ò ní ẹlòmíì àyàfọ́ ọlọ́run àwọn ó sì máa ṣe dáadáa sí bàbá àti ìyá wọn àfihàn ọmọ tó o bá ń ṣe rádaràda pẹ̀lú àwọn òbí rẹ ọmọ ìyá àyẹ̀wò dì ní ọ́ èyí sọmọ lẹ́yìn ànábì òdodo tó bá ti ń di pé àwọn òbí rẹ ìbànújẹ́ ni wọ́n ń kà lára rẹ inú àwọn òbí rẹ òdò ìdìbò ìlọ lọ lé ijó ìbò náà kò súnà ìbò náà gbọ́wọ́ àti ọyẹ kí wọ́n ẹni bí ọ̀dọ̀ ọgbọ̀n fún mi àtàwọn ẹ̀yẹ̀wò sí gan ara àdéhùn sábọ́lọ́ ṣe kí wọ́n jàǹbá òun nípa wọn máa ṣe dáadáa sáwọn òbí àwọn wàbílẹ̀ kóróbá àwọn aláṣùmọ́ tó súnmọ́ àwọn àwọn relatives àwọn family members tó súnmọ́ àwọn dáadáa àwọn ṣe dáadáa wàlìmọ̀fà àwọn ọ̀tọ̀ ṣe dáadáa sáwọn olú orí náà fi husna àwọn ọ̀tọ̀ wá máa sọ dáadáa sáwọn èèyàn àwọn òní sọ̀rọ̀ sí wọn àwọn òní sọ̀rọ̀ ọkọ̀ bá kò gbé wà sọ́láàtà àti ẹ̀tọ́ máa kírun fọ́lọ́run wà á tún ẹ máa ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون ọlọ́lẹ́ ìyẹ̀wúdí ìyẹ̀yìn ọmọ Ísírẹ́lì ẹ̀yìn kèfè ní pàlìpàlì ẹ̀kẹ́ yìí ebí lẹ́yìn ìgbà tẹ́ẹ̀ ti sàwọn àdéhùn yìí tó dùn mọ̀rànmọ́ra òun náà lẹ́fẹ́ kí ni àwọn aláyé tún ẹbá tó gbọ̀n rí ẹbá tó kọ́yìn sí tọ́lọ́run òun lè bá lẹ̀ ṣètò ọlọ́run mọ́ ìlà àkọlí ìlà ìní nǹkan wà á ń tó ń mọ ìbò àyàfà àwọn ẹ̀ta ọ̀rọ̀ díẹ̀ nínú yín àwọn díẹ̀ nínú yín ni ṣùgbọ́n ìrìnkù ẹ̀ṣẹ́ rí kò ní tọ́lọ́ bàbá wa Muhammad bin sọ́lé àlùfẹ̀mín wọ́n wá ń ṣàlàyé fún wa à ń ka àwọn ọ̀rọ̀ lọ nípa àwọn àǹfààní òyí tó ń bẹ nínú àyà yìí wọ́n ní mímfàwá ìdìl àyà ó ti ń sùn wọ́n lára àǹfààní tó wà nínú àyà yìí òun náà ni bayanu agọ́mọ́tìláì azàwàjálà sísàlàyé títóbi ọlọ ọba tó gbàngbọ́n torí wípé gbọ́nà tọ́wà ń bẹ̀ yẹn àkádúná nígbà táwa ọlọ́run jẹ́mọ́ àkílà pé àwa ọlọ́run tó láàrin bá adéjò lọ́tọ́rí ọlọ́run farabalẹ̀ ìyẹn lọ́dàrú kan lójú àtàwọn kan tí wọ́n wọ́n ní bọ́lọ̀ kọjá ẹ̀yọ kan wọ́n bọ́lọ̀ ọba lókúrà nígbà tí àwa ọlọ́run sọ pé wàyí bí àká sí tù nígbà tí mi ọlọ́run ọlọ́run àwa ọlọ́run ajádùúgbò lọ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀kan lọ àbúrò ẹ̀kọ́ ni olódò ní ọ̀sán báwọn. àṣẹ lè pàvíìmù bàbá nítorí pé dọ̀míìrù tó wà níbẹ̀ yẹn àfi ń ni. àwa bá a dé èèyàn bá a yẹpẹrẹ bá a if you want to buy anything in our school ẹ̀yin ló rẹ̀ lẹ́nu sùkúù if you want to transact with our company ẹ̀ tó ní company náà ní sọ̀rọ̀ o èdè bẹ́ẹ̀ pé if you want to transact with my company ṣùgbọ́n òun náà fẹ́ gbé rẹ̀ sóbi èdè náà pé àlùmọ̀ àbọ̀mù náà sáwù ẹni tó òun náà gbé rẹ̀ gàbí àwa àwa náà ẹ wà sọ bẹ́ẹ̀ rí àní ṣèlú wà náà sọ bẹ́ẹ̀ ẹ lẹ́ẹ̀rí akọ ẹ̀yin mélòó lẹ́yìn. ìwọ tó ò dáyẹ̀ ìlọ́gẹ́ rẹ́rẹ́ ẹ̀rí mi ni ẹ̀rí akọ ẹ̀rí ẹ̀fẹ́ fojú fọ àrùn àtẹ́lì a fi ń sọ fọ́lọ̀ ọba ọba tó ni subahana wa ta'ala mímọ́ ni fọ́lọ̀ àbá Yusuf ọba tó tóbi tí ò sí tó tó lè tóbi tó wà mí ní bàbá fẹ́lẹ̀ ló fẹ́ mí wọ́n lára àǹfààní tá a rí nínú àyà yẹn tá a kà lọ tá a lè sọ àǹfààní ẹ̀ anna tawhida já àtìbí rusulu jìmíyàn ẹ̀rí mọ́ ọlọ́run lọ́kan kábà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run gbogbo ànábì ọlọ́run ohun tí wọ́n mú wá nìyẹn torí tọ́nà ọba sọ nínú àyà ń pé na ìlà lọ ń bẹ̀ ni pé lá ìlàhá ìlà ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àbá àrídọ̀ ẹ gbọ́dọ̀ kí ni ẹ gbọ́dọ̀ nǹkan kan na ìlà lọ. ẹ má sin òòṣà ẹ má sin oròbejì ṣéwù ní yáàsì ọlọ́run tó dá gbogbo ayé bàbá ni wà ara àǹfààní tó ń bẹ nínú àyà yìí annalẹ̀ ìbádátà ọ̀sọ̀ tó ń bì láàyè wá tààlà abájúbá ń pè é

mẹ́rin rẹ̀ bá kú àbá sí ìjà bàbá gbogbo tí ń tẹ́ ìjọsìn akírun agbààwẹ̀ akakùránì alọ́wọ́ àfi alọ́lé kéwú alùdáàbò ajọ́sàkà èèyàn máa ń ṣe ọlọ́run nìkan ni ọba lọ́ọ́ ka kùránì. nítorí ẹran ẹran ẹran ẹran sàárà òrì kan wọ́n pa fún ọdẹ òní ládá gẹ́gẹ́ lọ́dọ̀ ọ̀nà ìwọ ọba lọ kí o torí ahụ fẹ́yàwó ọba kí o mọ́ máa kí o ń torí ìtọ́lọ ọgbà rẹ̀ ọ̀nà ọgbà ọgbà ń torí rẹ̀ ọgbà ń torí ìsáni bàbá ní lára àǹfààní rẹ̀ náà ni wùjúbùn ìsánì ìlàlúwàlì dẹ́yìnì ara máa farabalẹ̀ sàlàyé ariwo lè mọ́ lè jù báyìí lọ à ń yọ ohun yìí lò ní àfẹ́kọ́ apá láti rárá ń sọ díẹ̀ díẹ̀ kọ́nà ń kúfà lẹ́kọ̀ọ́ àdáàbí àfẹ́lẹ́kọ̀ọ́ ọ̀sán bàbá ní wùjúbùn ìsánì ìlàlúwàlì dẹ́yìnì jíjẹ́ dandan mímọ̀ ṣe dáadáa sí bàbá àti ìyá wa sí àwọn òbí wa méjèèjì mímọ̀ ṣe dáadáa fáwọn òbí wa méjèèjì ọ̀rọ̀ èèyàn ni kìí ṣe tí mo bá fẹ́ ìwọ ọmọ tóbi bí rẹ oníṣẹ́ tó olówó lè jẹ́ ó dáadáa sí wọn wọ́n ní ọba àwọn bọ́sọ olówó lè fọ̀ dáadáa sí wọn. báni lọ́ba olóòrè lọ o ṣe dáadáa fún orí ìyàwó rẹ̀ o ti má rí lọ́ba ń bú màmá rẹ̀ mọ́mí ẹ̀ sọ́ra yín o kí ni pọ́blẹ́mù yín gan ẹgbẹ́ lórí ìyàwó mi jù náà sẹ́yìn jù ìdí òbí bàbá lọ́nà èèyàn ní ká ṣe dáadáa sáwọn òbí wa torí bọ́lá ló wá ní bákanáà bàbá nítorí báwọn òbí fàwúmà sábàbù òjò díkà wá ìmùdá díkà wá ìṣìdá díkà bá ti máa ń ṣe ọba sí bàbá rẹ̀ áṣìmì àti ìyá tí ìlú rẹ̀ fọ́ lónìí tí bàbá àti ìyá rẹ̀ ń bẹ òun la tó tí ọba ti fún àbú Aisha àti ọmọ Aisha kò ní fi Aisha tí ọba ti fún àbú Sùmọ́yà àti ọmọ Sùmọ́yà kò fún Sùmọ́yà tí ọba ti fún àbú Rọ́bíyà àti ọmọ Rọ́bíyà kò fún Rọ́bíyà tí ọba sí àbú Khadija àti ọmọ Khadija kò sí Khadija a bá rí àbú Ìbùrọ̀yìmọ̀ àti ọmọ ìbùrọ̀límù gbàgbé ìbùrọ̀límù síláyé àfẹ́bàtà rí àbú abdulrahman àti umar abdulrahman òun abdulrahman ìbẹ̀láyé bàbá sọ́lẹ̀ àlùfẹ́ẹ́lì wọ́n ní fàwọ́mọ́ sábàbù ojú díkà àwọn bàbá àtìyá rẹ̀ ló jẹ́ ọmọ abẹ ọlọ́run ló dá ọmọ ṣùgbọ́n bàbá rẹ̀ kọ́dọ̀ àmínàmúfà bàbá rẹ̀ nǹkan ló dọ̀ màmá rẹ̀ nǹkan ló dọ̀ ọlọ́run ló dọ̀ wà ìmúdádìkà wà ìrìndádìkà àwọn lọ́lọ́run ọba lò láti tọ́jú ẹ láti mú ọmọ ẹni tó lóko láti mú ọdẹ ẹni tọ́jú orí rẹ̀ ń pọ̀ sí láti pèpè ààrẹ lẹ̀ fún àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ. tó bá wá rí bẹ́ẹ̀ àṣé bó ti ẹ̀ já sí wípé ìpìlẹ̀ rẹ ní ọ̀dọ̀ ọlọ́run ni. ṣùgbọ́n tí ìbá ṣùpọ́lọ̀ tó láwọn òbí rẹ̀ ní sábàtì ọba ti jẹ́ nǹkan kan ládùúgbò olómi nìbàdàn ìwọ́tọ̀ ọba ń gbólómi bóyá ọgbọ́n jò ní obìnrin tán ló bímọ tó sì lọ ju ọmọ sáàtà tó wá kí lọ ju ọ̀sẹ̀ wà kú ti dẹ̀gbẹ́ yó ti dìbò ọjọ́ tọ́mọ ọmọ sọ àwọn òbí tí wọ́n ń sẹ́yún àwọn òbí afẹ́wó tọ́mọ wọn ò ní jẹ́ wọ́n lọ wá ìdánimọ̀ owó dátù sórí láti bí ayé bá ń bè kó ti láti ibè àìgbà ń bè kó ti láti gbogbo ẹbí bá sẹ́yún àti ẹ̀ta gbogbo àti tọ́ bá túbọ̀ tọ́lọ̀ ń forí bò gbogbo ọmọ tó sẹ́yìn ẹ̀wọ̀n ò ní jẹ́ ọmọ àṣekáṣe dáadáa sí bàbá àti ìyá wa ọ̀ràn yẹn ni tó ti yá àbí òyì mọ́sà burú sí wọn dáadáa ni ọmọ ṣe wà mí fàwa ìtìlá àyà bàbá wọ́n ní pé lára àǹfààní àyà yẹn ojú kùlù ìsàn ìlà àgbàwé kóróbá jíjẹ́ dandan jíjẹ́ kí mo pé ó dandan mímọ̀ ṣe dáadáa sáwọn tó bá jẹ́ relatives àti kọ̀rọ̀ ọba ìsàn àwọn tó bá súnmọ́ àbá òfin ọ̀làdìẹ́gbìn fámílì bàbá àti fámílì màmá kéyìn ó ṣe kí ni kó ṣe dáadáa sí wọn ọ̀rọ̀ yẹn ni àwọn míì tó tún súnmọ́ nínú àwọn ọ̀rẹ́ rẹ nínú àwọn tẹ́ẹjọ múlòkìrà yín ibùgbé ẹ bá ń ṣe dáadáa yìí ìgbẹ̀mí lọ́nà ọlọ́run ọba ọba àlejò ọlá ibẹ̀ ló wà. àlùmọ́yìn títà abẹ́ẹ̀ta lọ ń bẹ̀ òun ni wípé ááyà yìí ń kọ́ wa pé kì í ṣe bàbá àtìyá wa nìkan gbogbo àwọn tó bá súnmọ́ wa gbogbo wọn láàmú ṣe dáadáa sí tó fi já sí wípé tó bá ti jọ́ ọ̀gbẹ́ǹde àtìyámọ̀ yàtọ̀ sí ládàtà àtàtà àbágbà lára bàbá àtìyá wa àkọ̀bà ládá lára fámìlì wa ìwọ́tọ̀ olóòní bá fámìlì ṣe onye fámílì rẹ wọn ò nífẹ̀ẹ́ rẹ wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wọ́n ń sàbúrú sí ọ wọ́n máa ṣe dáadáa fún ọ so táwọn máa ń sàbúrú sí ọ jẹ ìwọ́n sórí ire àwọn ni wọ́n jí àlọ́dọ̀ lọ wà mí ní bàbá nílára rẹ àfáà ní máa ṣe dáadáa àwọn ọmọ òrukàn láìsí rẹ lónìí wọ́n bá pé èèyàn lọ́mọ òrukàn òun lẹ tí bàbá rẹ̀ kú ẹni tí ìyá rẹ̀ bá kú nínú ṣẹ̀ríà kìí sọ ọmọ òrukàn gbọ́miyé torí pé nínú ṣẹ̀ríà bàbá ló máa ń wà responsible fóun tó ní í ṣe pẹ̀lú financial aspect ìṣẹ̀mí ayé rẹ̀ ìdí tí dáàdi rẹ̀ bá ti slack ìgbẹ́ ẹ bá ti rí àwọn bàbá wọn tí wọ́n wà responsible ìbẹ̀lẹ̀ tó wá rí ìyá tó jẹ́ pé ìyá ló máa pé kò wà ní tó dáa jù gangan ni pé bàbá ní máa ṣètò jẹ ẹ̀mọ́ bàbá ní ó gbalé bàbá ní ó sanwó oṣù fíìsì bàbá ní ó ra yúnífọ́ọ̀mù àmìlá bàbá ní ó ṣe kí ni ní ó ra yúnífọ́ọ̀mù bàbá òun ní ó sanwó ẹ̀sìláàmù bàbá ní ó ra xbox wáde bàbá ní ó ra ráìsì ẹ̀wà bàbá ní ọ̀rọ̀ gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ju gbígbó bọ̀ bàbá ní ọ̀rọ̀ àbàtà léyá aṣọ léyá ọlọ́run máa bá bàbá wa láti rí. ṣùgbọ́n nẹ́tíwọ́ọ̀kì àwọn afẹ́ fẹ́ẹ̀lì ń gbà míì tó wa fẹ́ fẹ́ẹ̀lì àbó fluctuate bàbá rẹ náà wá lè ṣe kí ni àbí màmá rẹ náà ó lè kún bàbá rẹ lọ́wọ́ sóyà bí òye ìyẹn gan ni tẹ́sí sọ sóyè. ikọ́ tó sọ ní pé bàbá gangan náà ní responsibility and matakọ́ kìí sọ̀rọ̀ yẹn lórí ìyá kìí fi ọ̀rọ̀ yẹn lórí ìyá rẹ kọjá sí pé òun ní ọmọ owó oṣù bí ìkùkí òun ní ọmọ owó olébí landlord ló wó lùwà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n pé bàbá mi kìí pé ṣe tó bá dá sí pé òbí rẹ ò lówó lọ́wọ́ bàbá rẹ ò ní owó lọ́wọ́ ni màmá rẹ wá kọ lówó ọkọ lọ́wọ́ àbọ̀yà lówó kò ṣe nǹkan kan sọ ọgbọ́n tá à ń sọ yé ó ti ń sọ tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ ọ̀ràn yẹn ni àwọn ọmọ tí bàbá àti wọ́n ti kú wọn à ní bàbá tó lè sanwó oṣù tí ì sí wọn wọn à ní bàbá tó lè ra sọ léyà fún wọn wọn à ní bàbá tó lè sanwó bàtà wọn wọn ní bàbá tó lè máa tutù jẹ mọ wọn ẹ̀yin aráàlú ẹ̀yin mùsùlùmí ẹ kó wọn lọ́wọ́ tí wọ́n bá lágbára ra bàtà lọ tí wọ́n bá lágbára rẹ̀wù lọ tí wọ́n bá lágbára gbé ráìsì lọ ìwọ́n lágbára gbé wà lọ. sọ wá rí ọdún ọjọ́ mọ̀ orúkọ níjọ ọba ti bàlágà tí wọ́n náà tó dúró ní sọmọ orúkọ náà. ìwọ náà lọ wá tẹ́sẹ̀ ọ̀gbọ́n yé tọ́ba dómi ọkọ lọ ṣùgbọ́n kọ́ mọ̀ pé jọ lọ kẹ́kọ̀ọ́ kó o fi ní nǹkan kan tó wọn náà wọ́n mọ̀ so tí é kó o sì farabalẹ̀ kọ́ tọ́jú ọlọ́run wàá fire to torí wípé bàbá rẹ̀ ò láyé mọ́ kò sí bàbá kan tó bá ọmọ tó ọba ọ ní fòtí ní ọmọ kù ní tí ọmọ gbọ́ ní kábà tí ó sọ ní kábà níbi tí mọ ee tó ní mi pẹ̀lú ọba mi ẹgbẹ́ ọba mi ẹjọ́ gbogbo àwọn ọmọ tó ń ṣe bàbá ní ibi tọ́lọ̀ ń bẹ́ẹ̀ ni pé ọlọ́run tó ń sọ ń bò ní ìgbé wà lápá mú nílẹ̀ tó ẹ sọ mọ́ dúkìá owó ọmọ òrukàn àti lọ́nà tó bá bá wọn abẹ́ àbí tó jọ ní wà mí ní á ìlànìmọ̀sọ àkíyì mímọ̀ ṣe dáadáa sáwọn olùsìn so ráwọ̀ èèyàn kan bẹ bàbá wọn bẹ láyé ìyá wọn bẹ láyé bẹ̀t álàbà àlágó ni wọ́n pálákà ni wọ́n wọ́n rí nǹkan jẹ tó tí wọ́n bá jẹun lónìí ebi lè pa wọ́n lọ́la gbogbo owó àwọn tó bá rí báyìí wọ́n fẹ́ ká tó ṣe dáadáa sí wọn kódà tó pọ̀ lónìí lára ń tó òbí lè ṣe dáadáa sí wọn òun ni kó yọ ìsàkáàtù ìfìdí òun ni kó ṣe kí ni kó yọ ìsàkáàtù ìfìdí jákà àtúnú ààrẹ kó yọ fún wọn sórí àbí òye gbogbo àwọn olùdíje ń bẹ ládùúgbò òní kí láti tẹ náà láti jọrọ wọn lè lọ jákà wọn kò sí tó burú bẹ ẹbẹ láti bẹ̀rẹ̀ ètò jákà o ọlẹ ìdí pa wánú àwẹwà àrí ìkẹjẹ dáadáa o tọ́ba ti kódà

ìjọ tẹ́ mú gààrí lẹ́ẹ̀dì ṣúgà sí tó bá jẹ́ kápàdé náà ni wà á sọ dòdì ẹ̀mọ̀ mùtò ẹ̀mọ̀ ara máìmáì fi ìjọ àkà ìjọ tẹ́ fẹ́ fòrò mú ìjọ tẹ́ fàgbọ̀mọ̀ lé lórí ìtàkọ̀ òsì ní ọ̀ léèmọ̀ ìjọ tẹ́ fàgbọ̀mọ̀ ọ̀gbẹ̀ fún mo rí fún pé bá ń sọ yí ọ ara àwọn tó fẹ́ kà ṣe dáadáa sí olùsì sọ wá rí gbogbo wa náà ní olùsì ṣùgbọ́n gbogbo lẹ́fù olùfẹ̀sẹ̀ kéne ojúra wọn lọ àwọn tó wọn bá rí pé ìwọ́n tó lágbára jù wọ́n lọ ṣe dáadáa sí wọn. àǹfààní náà ni wàbáálíkà bí ìtọ́ ìyín marius kú nàmínà sàkáàtì àtẹ́yìn tó lọ́wọ́ bá ní kúrò ní ọwọ́ zaka mọ́sá ní wọ́n kí zaka ìwọ́n tí yọ tí wọn ọ̀bá mẹni tí wọ́n yọ fún káwá yọ fáwọn fún ìyẹn lẹ́fẹ̀ẹ́ bàkàtẹ́ mi o ọmọ ìjọ bàkàtẹ́ mi ṣùgbọ́n àwọn èèyàn wà lẹ́gbẹ̀rẹ̀ wa tánjú lóṣù ọjọ́ pé wá ágbò fún bí ọba rí rẹ wá ààbò ṣe dáadáa tó náírà kan ló kéré àwọn òní lọ́gbẹ̀ àdúgbò lọ́dọ̀ ọlọ́run alimoyim sọ fún dábì rẹ lónìí rẹ tó bá lówó lọ́gbọ́n fáwọn kìí ṣe báàbá àkan tó ti ń gbọ́ mọ́tò wọ́n wá gbé fún ṣe tó wọ̀ náà wọ́n wá rẹ̀ fún olè ìbẹ́nu àwọn àfà àwọn àfọ olójú kòkòrò wọ́n pọ̀ nínú olúwa yìí àfà mi ìfúnra ẹ̀kan olówó ni yóò tún máa gba ẹ̀tọ́ àwọn

irú àwọn olùkọ́ báyẹn náà wà níní á lára rẹ̀ ojú gòlù kọ́rìlì làhásán abádìgbò ká máa sọ̀rọ̀ ọrẹ jáde lẹ́nu sórí àbí òye kọ́ ọmọ máa ṣépè kọ́ ọmọ máa sìnbó kọ́ ọmọ máa bú bàbá ẹnì kejì kọ́ ọmọ máa sọ̀rọ̀ kọ́ ọmọ máa sọ̀rọ̀ sìnà pé ah, tó bá ní gbogbo gbogbo kéré pè tó bá ń sọ̀rọ̀ ọ̀sìnà ọmọ dss ọmọ ss ọ̀tà fọ̀ọ̀dà ni èyí tó fi máa sọ̀rọ̀ ọ̀sìnà ọmọ sọ̀rọ̀ dáadáa olórí ọ̀rọ̀ dáadáa òun lè mú kí olùwọ́ọ̀yì olórí ọ̀rọ̀ dáadáa òun lè pè ní bíkírù lọ́ọ̀yì ìmọ̀ ẹ̀rọ tí ọlọ́run ọba àlejò ọlá òun lè ọ̀rọ̀ tó dáa jù àṣẹ́tẹ́ èèyàn bá ti rántí ọlọ́run ara ọ̀rọ̀ tó dáa òun ni ká máa ṣe wá sí ká pèrò ara ọ̀rọ̀ tó dáa ni ká sọ tó dáa báwọn èèyàn ká lé wọn kúrò níbi tí ò ara ọ̀rọ̀ tó dáa ni. àfáà ní àmọ́ kọ́lù ẹ̀ wá rí kéèyàn ọmọ wọ́n ti kọ ilé ìfọ́ wa wọn àfẹ́ ká sọ̀rọ̀ ọdún gbogbo ọ̀rọ̀ jágbàjàgbà ọ̀rọ̀ rádaràda rédèrèdè tí ọ̀dá wọn àfẹ́ ká sọ abáṣàlá wọ́n fẹ́ kọ́jọ́ tá a mọ̀ sọ irú ọ̀rọ̀ omi ọ̀rọ̀ tó náà ọlọ́ọ̀ni ẹ̀ máa sọ̀rọ̀ rí jáde lẹ́nu Muhammad sallallahu na wasallam nínú àdíjì náwàwí ó ní máa ń kánà yóò ẹ̀rẹ́ ni tó bá gbogbo wà lè yáwó lè máa àti ọjọ́ ọ̀kan wálé ní káírá àwọn tí ẹni bẹ́ẹ̀ kó máa sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu ẹni tó bọ̀rọ̀ lè yẹ títí o pálí ẹ̀kọ́ ní káyọ́rá ọ̀rọ̀ orí ni ọmọ ọ̀sọ̀ jáde lẹ́nu àwọn ìwé súnmọ́ tàbí kúrò ẹni bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ permanent state of short up to keep náà ni àlàámúrù بإقامة الصلاة على وجه الوجوب فيما لا تصح الصلاة إلا به bàbá ní ká bẹ̀rọ̀ gbọ́ kákìrọ lásìkò ọlọ́run bá pa wá ká máa kírò ní ti gbé dandan ni pàápàá tó bá ti jáde wípé látẹ̀sẹ̀ òṣọ́lá ìlàdìyí

wà níní á lára rẹ̀ òun náà ni anna sọ̀làwátì anna sọ̀làwátì na kọ́bùlà náà tí wọ́n sáájú ìjọ Muhammad ọlọ́lọ́ àwọn ayé rẹ̀ àwọn náà máa ń kí ọ sọ̀rọ̀ pépè ní wà nípa rẹ́nu bíbélì ibi tí wọ́n ti ní máyà èèkù tí wọ́n ti rò níbẹ̀ ibi tí wọ́n ti sàlùwàlá tí wọ́n fọ̀jú fọwọ́ nínú bíbélì wọn rí yí láwà ní pọ́pẹ̀ láṣọ ẹ̀yẹ ní ìsìnkẹ́ ẹ̀dùn láwà ní ibẹ̀ nínú bíbélì gbòmí jáàbù ẹ̀rẹ́ àbáraka àní jáàbù ọgbẹ̀ níbo nínú bíbélì lẹ́ni tí ọ̀rọ̀ bá ti lo fi nǹkan lérí ẹ̀kọ́ fa ẹ̀ ń bá bá rí kílódì yẹn

ọlọ́run àbúrọ́ nínú ọlá ńlá rẹ owó títà ká ọwọ́ ti sínú owó wa lọ́nà àlálì káwa lóòrò wá máa yọ zàká ká máa wá sọ fáwọn olùdígbé ẹ̀yin náà ìgbòrò ẹ máa yọ zàká bí mi náà wá sọ bọ́lọ̀ bí ọlọ́run dúpẹ́ pé ọpẹ́ ní fọ́ ọlọ́run ọba alẹ́bí tó fi wá mọ rú ojú ọ̀nà yìí wà máa kó nà nìna àgbádé aláhùnmá ní àdáàna lọ àti ọlọ́run ọba ti di ámọ̀nà àwa náà ọba ti dẹ́ni tọ́mọ̀nà tí ìbá ti pọ́lọ́run ló ti wọ́n ọlọ́dí àmọ̀ bàbá níwà níní lára rẹ̀ òun náà ni pé òjúbù zakati aláàmọ́ńkánà kọbúlà náà àwọn tó ṣáájú wa lọ wọ́n ti sàkálọ̀nà èèyàn fún wọn ṣùgbọ́n wà láàkí láyé sáwọn ayé ẹ̀kọ́ ní mùsàwò iná lànà ilẹ̀ àmúwáàlì ṣùgbọ́n kí ìsinmi kó wà tó tí wọ́n jọra nípa pékíni nípa wípé bílẹ̀ àmúwáàlì lẹ́sí ìtẹ̀síbò fi yá àṣàká a àlẹ̀dínà tẹ́dùkọ́wù ilé àbáwọn tó jẹ́ fámílì ẹ̀ tí wọ́n yọ ṣàká fún gbogbo ilé ìyàtọ̀ sí ara wọn. wọ́n ní ní á bàbá nílára rẹ̀ á nàbà ní ìsọ̀rọ̀ ìlà ẹ̀ ráwọn ọmọ ìsírẹ́lì máa áádà nìmẹ̀fà pẹ̀lú àdéhùn ńlá yìí àlẹ̀bí àkádà ó lọ́wọ́ àléyìn èyí tọ́lọ́ wọn bá gbà lọ́dọ̀ wọn lámúyẹ̀kọ́ mọ́ obìnrin ńlá lọ́kọ̀ọ́ lóyìí wọ́n ya wọ́n ya wọ́n jàǹgbá wọ́n ya pa àdé ọlọ́run wọn àlú àdé ọlọ́run àfihàn díẹ̀ nínú wọn wà mí ní á nínú rẹ̀ ánà tàwálà àbáni ìṣẹ̀rọ̀ yílà káánà tàwálì yánkà bíra àti bá àti láwọn ọmọ ìsírẹ́lì wọn ọ̀dọ̀ lọ́wọ́ wọn mórí gbígbórí tó pẹ́ nígbà ni tó fi já sí wípé wọ́n mórí wọ́n tó fẹ́ nípò òrùlé ìtọ́lọ́ ọlọ́run bá làwọn bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wáyé àtàlù وإذا أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان فإن يأتكم أسارى يبادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون آية التي òun la dé yìí jọ nítorí ìtọ̀lọ̀ farabalẹ̀ àfẹ́ wàíbí àkádúná ní ìgbà àkọ́kọ́ ọ̀rọ̀ àwọn yẹ̀rú bí náà la tó ń tẹ̀síwájú lórí ẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì òun náà lọ́lọ́run ọba tó ń ṣàlàyé fún wa wọ́n ibi akábì náà ní sọ akọ́kùn ńlá àti ikú lẹ́dì akọ́m wọ́n lára tó kó èjò àwọn búdà kan ní níbíyà rẹ̀ kan lọ́dún àkọ́rọ́ ìtàn wà á ń tọ́jú tẹ̀sán àbúrò rẹ̀. abáwẹ́dínà kẹfìr ọlọ́ọ̀bá ni yọ́n sí wọn wọ́n tó àáyà yìí lọ́nà tó gbà yé ni púpọ̀ jù wọ́n lọ́nà wọn bá ní nígbà tó wọn ọlọ́run ń gbà tó sọ wípé ẹ̀yin ọmọ Ísírẹ́lì yìí ẹ̀ ni máa pa ẹ̀jẹ̀ sílẹ̀ máa para yín bákan náà gbẹ́ ọlọ́run tó àwọn olówó wọ́n fẹ́ lé olùdìwọ̀n gbẹ́ àwọn olówó wọ́n fẹ́ lé tálíkà wọ́n gbẹ́ àwọn alágbára wọ́n fẹ́ lé tálíkà wọ́n gbẹ́ ọlọ́wọ́ bá wọ́n ń sàlàyé fún wa nínú kùránì irú nǹkan táwọn èèyàn ń sí àwọn ọmọ ìsírẹ́lì irú nǹkan tí wọ́n ṣe àwọn wá ń sọ fún wọn wípé nígbà tẹ́ ẹ gbádùn ẹ̀lọ́lọ́ ara ń tẹ́ ẹgbẹ́ láti òní wípé látẹ́sí kòrò láti máa àkọ̀mùwá láàtọ̀kọ̀rẹ̀ ìṣòro náà àrùn ọmọ Ísírẹ́lì yìí ẹ̀yin ẹlẹ́sìn pàlèpàlè ìyá yíbẹ̀ ìgbọ́ràn ẹ o gbogbo orú àṣẹ ní sókà ọlọ́run o torí ń ní sókà nìkan òjò ọ̀gbọ́n mi yé àìsàtàrí a ní òtù ó lè máa rọ̀ ó dìjọ ọdún èèyàn ní sọ́ọ́kà èmi ò sílò àwọn tó àwọn tí wọ́n pa tí wọ́n pa abábòrò wọ́n pa àwọn èèyàn mùsùlùmí bẹ́ẹ̀nù wọn kìbèrí bẹ́ẹ̀nù wọn ọmọdé bẹ́ẹ̀nù wọn àgbà wọn wọ́n pa àwọn ẹni ọlọ́ ó bi bí òye ọlọ́wọ́ sọ bụ ọgbẹ́ nígbà tẹ ara ń tọ́ wà níbẹ̀ ní wípé látẹ̀sí kò nàdé máa akọm wà látọ́ kórèjò nà àwọn kótàkùn mi ń bí àárẹ̀ kan tó ń táwọn ọlọ́run gbàdúrà lọ́dọ̀ yín ara tó wà níbẹ̀ níbi ẹ̀yìn máa pa ni ẹ̀ ní tàjẹ̀ sílẹ̀ bákan náà wà látọ̀ òdòdó náà gbọ́sà kọ́ ẹ̀ ní ìrọ̀rọ̀ yín kúrò kúrò níbi ìrántí ọlọ́run. bẹ́ẹ̀. tó jẹ́ pẹ́yìn náà ti ń fẹ́ rí sí bàbá ìpínlẹ̀ sí ìwọ́lọ́nà ọba ń sọ̀rọ̀ yìí láti fi takò àwọn ìyàwó bí alẹ́dínà kánú fi zamani ọ̀sọ́lẹ̀ láì sọ̀rọ̀ láàrọ̀ sọ́là bí Madina àwọn tí wọ́n bẹ́ẹ̀ lò ló nígbà yà nẹ́bí ìwà sọ̀rọ̀ láàrọ̀ sọ́là wà kánú yóò àwìnónà wọ́n wọ́n fẹ́ fún àwọn áwùs àti láti bánà sí jagun tó yà bí òye tó lé jàmá wà lókùrú jù àbá ní jáde bá sọ wọn fẹ́ bá jáde àwọn ọlọ́bá wọn jagun wà bá ní ká nà láwùsà wà lókọ́sọ́ ẹ̀rí ìmáàmù áwùs àti ìmáàmù khazran àwọn tí à ń sọ rí kánú bílíjà ìlíjà jàdí wọn wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ogun mùsùlùmí ìgbádùn àṣíràn òòfà ni wọ́n ń tẹ́lẹ̀ wàkánà ti báyé náà wọ́n orúkún kẹfí ọ̀ àfọ́ aláìmá yí ogun ni wọ́n jà láàrin ara wọn wàkánà ti yàwúdù Madina ẹ̀ráwọ̀ yàwúdì wọ́n tó ní mẹ́ta nígbà tó wá pé àwọn bàlọ́kọ́ ìlọ́kọ́ yìí nínú àwọn di mẹ́ta bákan náà bàlọ́nà bí ó di mélòó díẹ̀ tó di méjì nínú wọn òun wá ní àwọn ọkùnrin ibọ̀ mẹ́ta dáadáa nínú àwọn ìran bí tí wọ́n of of Jews sórí àwọn ìran yìí tí a fún ọ pé ìran méjì gan kọ́ ni àwọn mùsùlùmí ń pìlẹ̀ a àwọn ará amáka àwọn màjírò aláwọ̀ ará àwọn àǹsọ́ ṣùgbọ́n bàbá nàbí tó dé náà lu màdínà a ní pé ń ń fẹ̀rẹ̀ ní wípé àwọn kan kó àwọn ìdílé áwòsàn àti kására jù lọ́wọ́ níbi ìjà àfáà ní gbọ̀gbà ni pé àwọn asọ̀rọ̀ áwọ̀dì àti kíni khazraj àwọn kan nínú wọn wọ́n ní anna ní áwọ̀dì àti khazraj wọ́n mú ra sọ sórí áwọ̀dì àti khazraj àwọn ará madina kánú fún jahiliya ibadul asnam òfà ni wọ́n ń sìn nígbà jahiliya wà kánú tí báyìí náà wọ́n horogun kẹfìrọ̀ àìmọye olówó yìí láàrin wọn àwọn yahudi wáre àwọn kùsí mẹ́ta àwọn bẹ̀nú kọ̀ ìnàkọ́ bànú nàbíyì àwọn bàbá nàbírí yẹn àwọn jẹ́ sọ̀pọ́tà fún àwọn kásírà wà bàbá kòrò ẹ̀dọ̀ àwọn bàbá kòrò ẹ̀dọ̀ àwọn jẹ́ fún àwọn gbogbo bá bẹ̀rẹ̀ sọ kálukú ti lẹ́ni tó ṣe kí ni ẹni tó sì sí ọ̀dọ̀ rẹ̀ kálukú wá fẹ́ máa gbà ìgé ìfún ẹni tó bá rí sí ẹni tí jẹ́ rẹ̀ wọ́n láwọn yẹ̀wú wàbáríkà àwọn ọmọ náà alẹ́ ní ti dín nìyí sórí ìta àbá àwọn ìta ní ẹ̀ lásìkò táwọn sọ́rọ́ àwọn tó jẹ́ jù dùnkìn wọ́n lè àwọn pípé their special family sórí jù wọ́n ẹ̀tọ̀ sí christian sọ́rọ́ àwọn jù èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ búra wọn wọ́n gbọ́dọ̀ bá láwọn sọ̀tà wọ́n gbọ́dọ̀ yẹra wọn lójú they partners in crime partners in what crime títù kan bá ń bẹ lamẹ́ríkà. ọba pààyàn lónìí yẹn júù ti palẹ́ntì ọ̀sọ̀ kọ́ńtì júù ti London ti Britain ọ̀sọ̀ kọ́ńtì júù Nàìjíríà ọ̀sọ̀ ọmọ ìyá kan náà ni wọ́n. àbá tó ti wà nínú ẹ̀sìn wọn ni pé wọn àgbọ́dọ̀ bára wọn jà wọn wọn ni nínú ẹ̀sìn wọn síra àwọn náà dẹ̀ gbé wá sóti yá látara ogun tí wọ́n wá ń bára wọn ṣe tí báwọn ọlọ́run ṣàdéhùn ara àdéhùn ni wípé látẹ̀sẹ̀ nàdé máa àwọn wàlá tó kórè àwọn tó tẹ̀kọ̀ ní ìdílé bẹ́ẹ̀ ni máa sílẹ̀ sọ̀rọ̀ ta mùsùlùmí sílẹ̀. tí lẹ́yìn ìgbà tẹ́ ti wá sọ báyìí fún máa kọ̀rọ̀ orúkọ àti báàdà ádàlìmí sáà tí lẹ́yìn ìgbà tẹ́ ti wá ṣe àdéhùn yìí sọ́wọ́ ayé tọ́jọ́ pé bàkí tó wà lẹ́yìn ẹ ti wà lórí àdéhùn yìí for so long wà kọ̀rọ̀ tó ń bì í ẹ̀dẹ̀ tó gbà bẹ́ẹ̀ tó fi rìnlẹ̀ ẹ ti àgbì wọ̀ṣẹ̀ yìí tó wà lẹ́yìn ẹ tó lẹ́lẹ́rìí tó tó bá yín jẹ́ nìyí lórí wàlámú yẹ kúrò lè tọ́rù gọ́ ìbánu àǹkọ́ agreement covenant mi kò pamọ́ sí yín kìí bẹ̀rẹ̀ sí pé ẹ gbàgbé ẹ̀ báyìí wà bá kí lásà ìlú ó sẹ́kù kìí ṣe bó ti kú níbẹ̀ fún bàbá dà áza lùmẹ̀sà wà lè tọ́rù yìí lẹ́yìn bẹ́ẹ̀ ti sàdéhùn sí tẹ̀ tó ábìrin bẹ́ẹ̀ dẹ̀ jẹ́rìí lórí túmọ̀ àǹtọ́m áwùlà ṣẹ̀dẹ́ni náà tó ní

أنتم أولى تقتلون أنفسكم ọlọ́run lẹ́yìn èèyàn yìí náà ni ẹ̀yin Yahudi ẹ̀yin Júù náà ni ẹ̀yin ọmọ Ísírẹ́lì yìí náà ni ẹ̀yin lẹ́gbàdà ń para yín yìí kí ni tó wá ń ṣe bàbá àrùn ààrẹ ìbẹ̀rẹ̀ ìlú ọ̀nà ọ̀dùnwá ẹ wá ń kún àwọn ọ̀tá lọ́wọ́ lórí ara yín ẹ̀ ń assist against àwọn èèyàn ẹ̀ tó ń kúnra yín lọ́wọ́ ara yín gangan pẹ̀lú ẹ̀sìn àbí àwọn jù táwọn sọ̀rọ̀ wọn àwọn ọmọ Ísírẹ́lì yìí ìfẹ̀mí ayé wọn ni pé káwọn àdéhùn kájàmbá àdéhùn nínú àwọn àdéhùn mìíràn tí wọ́n ṣe òun la tó ń kà àní bára wa jà àní para wa ẹ̀yìnbá náà lè wá bára yín jà òun lè ń para yín wá ń yín ọlọ́wọ́n bá wá ń sọ nínú àyà lọ pé kì í wá sí fẹ́ ṣe bẹ́ẹ̀ lásán gbèlè ismi wọlé olùwàd gbèlè ní tẹ̀sẹ̀ àti ní tòkòtà ni wíárà wà ń yá tún kún òsàárọ̀ tòfáàdù um wọ́n wà ikú ìṣòro ọ̀dùn. jọ torí ọlọ́run farabalẹ̀ tọ́ba wá já sí báwọn èèyàn yìí wọ́n wá bá yín gẹ́gẹ́ bí ẹ̀rú ni kí èsì pọ́mọ ló àti àṣetù fàádú ó sídíà nìyẹn ẹ sì gbà wọ́n kalẹ̀ àbámu ìsìnkọ́ yìí wá bá yín lẹ́rúfẹ́ ẹ gbà wọ́n kalẹ̀ ẹ wọn o sì dá sí wípé kẹ́rin lé wọn bóde nínú òlé gan ìwò la ṣe fún mi tó gbọ́n tó lọ́wọ́ bá ń sọ yé bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wá ń sàlàyé lọ fún wa pé ọ̀dà ẹ̀fẹ́ máa tó tọ́lọ́ fẹ́ lò bí ọ̀run yòówù dílé wọ́n á mú díẹ̀ nínú òfin ọlọ́run wọ́n á lò wọ́n á takò yókù ọ̀gbọ́n yé bí kéèyàn sọ pé màá máa kírun màá máa gbà tí mo bá ti fẹ́ kírun nìkan ni màmá àlùjá àwọn ìyàwó bí lo àwọn kan wọ́n máa wọ̀n kan wọ́n ta kò so ti ọlọ́wọ́ afọ́tò omirin ọ̀nà ló bá obìnrin ti ta fẹ́ẹ̀ máa gba apá kan gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ni wà pé kí fòró náà bá ọdún ẹ máa wá àtàkù àwọn apá kan ìwọ bá ọjọ́ mùsùlùmí náà ọ̀rọ̀ yìí bọ́ wí abáwùsẹ́yìn àní fẹ́ àbàtúmi lónà ìgbà ọ̀bẹ̀rẹ̀ fẹ́ máa mú apá kan nínú ọlọ ẹ wà fẹ́kẹ́ kòró lẹ̀ rìbá ẹ mú apá kan ẹ wà á sàkù ẹ sá ìgbàgbọ́ sí i àtúwọ̀tọ́ ọba ẹwò ìwé máa tí zakat ìwé yíyọ ìwọ́n tó ní yọ zakat ìmí lówó lọ́mọ máa ń bẹ̀sẹ̀ nínú yẹn ló jẹ́ ìyó yẹn ní problem tèmi báwo ni màá ṣe máa kírun náà mo ò lè kírun yẹn o mo ò lè kí tí mo lè máa fowó kí mọ́m àbá ìmọ́m tí mo lè máa fowó kí wọn ọmọ ará èkó àdáni ní ṣùgbà rògbò ní èyí fowó kí mo kálukú òkè tiẹ̀ ní ọ̀gbọ́n mi yé á èyí ṣe kí ni èyí fowó kí wọn. èyí sì báyẹn kírun báwo àbá àkàtẹ́ fẹ́ ta olówó kẹ̀kẹ́ ní olúwa.

sísá ìbáyẹ̀ tó kí ni ìbáyẹ̀ tí kẹ́ni kò ní máa bẹ́ẹ̀ lò dáàbò tiẹ̀ ń kálukú òòlù tiẹ̀ máa bẹ́ẹ̀ gbà wẹ̀ lónìí wà á gba tiẹ̀ ń bọ̀ wà láyé. ọlọ́ni afọ̀túnmi lónà bí bábìlì ti bá ẹ wà á gba apá kan síra gbọ́ wọ́n tẹ́tù fòrò náà bí bá ẹ wà á papọ̀ apá kan fàmọ́ ẹ̀jà záwò náà yẹ fáwọn olùdarí kàmí ńkọ́ ńlá kí bí ó ń bí láyà ti dúníyà kílẹ̀ olùkọ́ máa jẹ́ ẹ̀san fún àwọn tí wọ́n ń lo díẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n ń tako díẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n gba apá kan gbọ́ wọ́n sá ìgbàgbọ́ sápá kan christian disgrace ìdójútì ìjákulẹ̀ ìyẹpẹrẹ òfò ìráre wàhálà òun ni ó máa jẹ́ tiwọn ìlà ìgbèrò òun pẹ̀lú àyà àti ìdóníyà ọlọ́run àbíọ́ làwà níbi kíṣì ìdúnúyàwó àzáàbè láàkírọ̀ so rẹ̀ tọ́lọ ń bá dójútì láyé ọ̀rọ̀ rẹ̀ ó dorí tẹ́lì yóò dorí rédíò yóò dorí ìdánẹ́lù gbogbo ayé ní ọmọ gbogbo ṣèké ní ojú so ọwọ́ àrídòjútì ìtọ̀rọ̀ ló wà burú jù ọlọ́run ló wọ́n dojútì rú ẹni bẹ́ẹ̀ láyé àtọ̀rọ̀ wàyẹ̀wò mọ̀lẹ̀kìyàmọ̀ tó

اللهم تقبل صلاتنا وركوعنا وسجودنا àwọn ẹni ọlọ́run ìbàlójẹ́ dé bá wọn báyìí pé àà ah, oṣù yìí tó ń lọ oṣù àlóòdì tó tó ń lọ oṣù ìkẹ́ àtìjẹ̀ yìí tó ń lọ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé wọ́n èsẹ̀ ní ọlọ́run inú wọn mọ̀ ọdún àwọn èèyàn wá lẹ́ ẹkọ́ àti làwẹ̀ yóò ọgbà àwẹ̀ lẹ́nu Yorùbá nìyẹn àwọn ẹni ọlọ́run wọ́n rí sí wípé oríire mọ́kàndínlọ́gbọ̀n àbọ́gbọ́n àwẹ̀ àforíjẹ́ ẹ̀ṣẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n àbọ́gbọ́n àwẹ̀ jàmáà tó bá rí bẹ́ẹ̀ 24 lónìí láìláṣùlẹ̀ kọ́dírì sí tó ń lọ àmọ́jọ́ tí tọrọ fúnra rẹ tọrọ fọ́nà òbí rẹ kọ́lọ́ kó pèsè fún tọrọ fún àwọn ẹbí rẹ tọrọ fún àdúgbò rẹ tọrọ fún ìlú rẹ tọrọ fún nàìjíríà tọrọ fún president muhammadu buhari kọlọ kófò lálàáfíà tó péye gbogbo àwọn tó fẹ́ bàlú iṣẹ́ tọrọ kọlọ ọmọ fọ gbogbo àwọn tó mi tún ọmọ ọyọ tiwa náà jù ó dàrú báni kó sí wọ́n ná kọ́sọ̀wọ́ àwọn òṣìṣẹ́ báni kó wọ́n ná dáadáa sí wọn òní ọmọ wa ṣàdúrà bẹ́ẹ̀ ọmọ tọrọ báwọn olùkọ́ rẹ̀ tí wọ́n kọ́ ọmọ àtọ̀rọ̀ báwọn ọ̀sáàsù rẹ̀ tí wọ́n kọ́ ní kéwú ìwọ náà má àti tọrọ fúnra rẹ̀ abẹ́lọ́ rọ̀mọ̀mọ́nà ọ̀nà gbogbo àwọn tó ti kú nínú mùsùlùmí ọlọ́run bá ní fọ̀rọ̀fẹ́ wọn gbogbo àwọn tí a wà láyé ọlọ́run jẹ́ àmà wà dáadáa wá járí ọ̀nà ọ̀rẹ́ láyé àtijọ́ ọgbẹ́ ìpínlẹ̀ alkiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an ولا أمر لله